alhamdulillahi ala ni'matil islamu alina thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man salaka bi sunnatihi ila yawmidin adúpẹ́ fún ọlọ́run ọba àbẹ̀ ọlọ́ọ̀ba kí ó má jẹ́ kí àǹfààní ìsẹ̀mí báyìí ètò ìdábà ìkọlọ̀ mẹ́jọ wọn nínú ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa láì ní fọ́rọ̀gùn ètò yín ètò wa húdàní wa búṣọ̀rọ̀ àkọ́tún rẹ̀ yọ̀mọ̀górí abẹ́fẹ́ báyìí nìsín ká jẹ́ ẹni tí yóò pàdé àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí wọ́n bá wa ṣàlàyé ọ̀rọ̀ náà báyìí ní sèké ọlọ́ọ̀bà àlekẹ́lá kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn wọ́n bá a sọ̀rọ̀ lọ́kàn ọ̀jọ̀kan lórí nínú tíra ọlọ́ọ̀bà àti sunnah nabi sallallahu alayhi wa sallam bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh dájúdájú ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa ìdẹ̀ra ńlá ló ṣe fún wa nípa ṣíṣe tó ṣe wá ní mùsùlùmí tó sì ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdẹ̀ra yìí ga ọ̀tá yọ̀ǹtẹ̀yàn lè rí fowó àbí ìdẹ̀ra olótó tẹni tó ṣe é pé ọlọ́run tó dá gangan ló ń sìn kò sí nǹkan míì tó yàtọ̀ sí i. ìdẹ̀ra wo ló tó tẹni tó ṣe wípé ọlọ́run tó dá gangan ló ń pè kò pè nǹkan míì tó yàtọ̀ sí ìdẹ̀ra wo ló tó tẹni tó ṣe wípé ìránṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sáyé tó jẹ́ ìránṣẹ́ ìgbẹ̀yìn òun ló ń tẹ̀lé ìránṣẹ́ tó ṣe wípé ọ̀nà nìkan iná lọ́nà ń ńlẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ soríire láti ọlọ́run ọba kó má bàjẹ́ wàyí o àti jẹ́ mùsùlùmí ọwọ́ akóká gbìyànjú kásápásásẹ̀ láti rí pé islam wà yí báyìí ọba wà kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run nípa pàpípáyà rẹ̀ ẹ gbà láti kú láì kò jẹ́ mùsùlùmí ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa àti ríra mùsùlùmí lónìí ọlọ́run má jẹ́ kárí àpadà sí ibú àpadà sí ibú kò sí àpadà sí ibú kan tó tó àpadà sí ibú ó ti jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí má ọlọ́run má fi ṣàdánwò fáwa báwo wá nírú eléyìí ò sí ní sẹlẹ̀ nínú ìgbésí ayé yẹn torí tá a máa ń ṣàdúà ó yẹ ká ran àdúà lọ́wọ́ ẹni tí yóò fẹ́ àpadà sí ibú ó ti jẹ́ mùsùlùmí kò so ìsìláàmù mà yóò wá ìmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ nítorí pé ìsìláàmù eléyìí báyìí wọn kì í fagbárí lásán ṣe àfi kéèyàn mọ̀ nípa rẹ̀ bí èèyàn bá mọ̀ nípa rẹ̀ ìní ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún yàn láti ṣe bọ́lọ́wọ́n bá ti ṣe ń fẹ́ ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní fa'lam ọlọ́ọ̀ni lọ mọ àmọ̀dájú wípé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah kó o sì máa tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ká wá ìmọ̀ nípa ẹ̀sìn wa nàmbà túláàsì mà ní ìṣe nàmbà fẹ́ èèyàn ń bùkátà láti wá ìmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ nítorí pé ẹ̀sìn yìí báyìí òun gan lọ́nà ọ̀la òun lọ́nà ọ̀la ẹni tó bá sí ẹ̀sìn yìí bọ́lọ̀ ń tún ń fẹ́ àwọn ni ó rí ìkẹ́ láyé ń bí wọ́n sì rí ìkẹ́ àti ìgẹ̀ lọ́la kìyàmà ẹ̀sìn islam tayọ níta lè máa fagbárí lásán sí àfi ká wá ìmọ̀ nípa rẹ̀ kìí ṣe pé léyìí bá àwọn kan ó yàtọ̀ sáwọn kan nítorí pé ìmọ̀ kan bẹ tó jẹ́ ọ̀ràn yà lórí gbogbo wa òun náà ni ilmu ma yata'allaqu bima la yatimmu alwajibu illa bitahsilihi fatahsiluhu wajib ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú pé ìdọ́lọ́n lọ́ràn yẹn lórí wa kò lè rọrùn fún wa láti ṣe láì jẹ́ pé ní rúùmù abẹ́ wíwá rúùmù abẹ́ ọ̀ràn yẹn ni. ìmọ̀ nípa bá ṣe ṣàlùwàlà ìmọ̀ nípa bá ṣe ṣe sọ́dá ìmọ̀ nípa bá ṣe ṣe suyam ìmọ̀ nípa bá ṣe ṣe hajj ìmọ̀ nípa tawhid ọ̀ràn yẹn ni gbogbo eléyìí jẹ́ lórí wa. ìdí nìyí tó fi jẹ́ wípé láwùjọ wa a gbọ́dọ̀ ní àwọn olùmọ̀ tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọ́n sì máa ṣe ibtigha'a wajhillahi azza wa jalla lẹ́ni tó fi ń wá ojú ọlọ́run ọba ọba tọ́ga tó gbangban nítorí tẹ́yìn bá kọ̀ láti ṣàlàyé ẹ̀sìn tí gbogbo èèyàn tí wọ́n kọ̀ láti ṣàlàyé ẹ̀sìn ó dájú pé inú àìmọ̀kan làwọn èèyàn ti máa yí wọn ò ní í mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run á ń bọ̀sibọ́sí pé wọ́n sin lọ́nbọ́lọ́run ọba àwọn olùmọ̀ tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ẹ̀htísàbà lẹ́ni tí ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ báwo lè ilé yóò ti ṣe rọrùn àwọn mọ́ṣáláṣí wa gbogbo ni a máa lo àwọn mọ́ṣáláṣí yìí láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pàápàá jùlọ àsìkò táwọn èèyàn máa bẹ nípò pé wọn ò sí náà kájú bí ẹ̀yin sọ̀látùl maghrib ṣe tí wọ́n máa jókòó retí sọ̀látùl ìṣà ẹ̀yin ẹ lo àǹfààní yẹn láti bá wọn sọ̀rọ̀ ọlọ́ ẹ lo àǹfààní yẹn láti kọ́ wọn nípa ẹ̀sìn ọlọ́ gbólóhùn kan gbólóhùn méjì iná àlárí fi sí wọn lára ìtọ́ dájú ni pé yóò padà wá di nǹkan àmúlò fún àwọn èèyàn tí ń gbọ́ yẹn nítorí pé ńgbà míì ẹlòmíì fẹ́ sin lọ́n bọ́lọ́n ti ṣe ń fẹ́ ṣùgbọ́n kò láǹfààní àti nímà báwo láti ṣe sin lọ́n bọ́lọ́n ọba ti ṣe ń fẹ́ ìwọ tó mà ara ojúṣe rẹ nìyẹn kí wò ó ṣàlàyé tó o mà fẹ́ni tí ó mà ara ojúṣe rẹ nìyẹn kí wò ó ṣe àfihàn tó pamọ́ sẹ́lòmíì nínú mà kó o ṣàfihàn rẹ̀ sẹ́ni tó pamọ́ sí nígbà tó lọ́n ti fún wọn nímọ̀ tí eléyìí pàtàkì ó sì ń bẹnu tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó ń fẹ́ káwọn ẹni tó bá ní mímà kí wọ́n máa ṣe báwo ni dáadọ́ ọba ti ṣe pọ̀ tó láwùjọ wa báwo làwọn èèyàn bá ti ṣe mà nípa ẹ̀sìn islam tó tó bá sì pé gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ kí ó oníkàlùkù ń sojúṣe rẹ̀ nípa mímọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nípa mímọ̀ ṣàfihàn tí wọ́n ọmọ fún wa ọ dájú pé àìmọ̀ kan ó dínkù ìmọ̀lẹ̀ àti ìmọ̀ yóò sì di ti ọ̀kárí láwùjọ wa kọlọ̀wọ̀n ọba kó túnbọ̀ ṣe dáadáa fún wa láwùjọ wa wáyé o a rí i pé Ramadan ọlọ́wọ̀n ọba fún wa gbà ó sì ràn wá lọ́wọ́ àdìde sí lọ́wọ́n ba nínú òru rẹ̀ à ń bẹ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù wípé gbogbo àwọn ẹ̀sìn wa tá a ṣe pamọ́ nínú Ramadan kọ́lọ́wọ́n ọba má jẹ́ kún wa gbé gbogbo àwọn ìyànjú wa tá a gbà nínú Ramadan ọlọ́wọ́n ọba kó jẹ́ ká rí èrè eléyìí tí ó pọ̀ púpọ̀ lórí rẹ̀ kó ṣe wọ́n ní sábàbí téèyàn fi rọ́nà ọ̀la téèyàn fi rọ́nà ọ̀la tó bá di lọ́la kìyàmà fún gbogbo wa wàyí o kò ní dá kéèyàn jẹ́ pé èèyàn fọwọ́ ara rẹ̀ mọ́lé kalẹ̀ kó a jẹ́ pé ilé tá a mọ kalẹ̀ yìí báyìí èèyàn fúnra ara rẹ̀ náà ló tún yọ àkẹ́tì èèyàn náà fúnra ara rẹ̀ ló tún yọ kùmọ̀tì tí wọ́n ń wó tí ń fọ́ nítorí kíni eléyìí báyìí yóò máa tọ́ka sí polúwa rẹ̀ aláìdáa ni sọ́dá akápá wa tá a fi odidi oṣù kan gbáko. tá a fi kẹ́nu gba Ramadan àwa náà fúnra ara wa náà láti wá padà wá láti wá máa hùwà tí ń tọ́ka sí pé ààrẹ kọ̀ọ̀kan kọ́nu Ramadan bá a sì rí kan kọ́nu rẹ̀ gan pẹ̀lú àti táǹpàdánù kò yẹ kọ́rọ̀ ọwọ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé ẹ̀kọ́ tá a kọ́ nínú Ramadan training tá a gbà nínú Ramadan ẹ jẹ́ á jẹ́ ó lapa nínú ìṣesí wa ẹ jẹ́ á nínú ìwà wa ẹ̀jẹ̀ ajẹ́ nìkan nínú àwọn tó ṣe pé ẹ̀kọ́ dáadáa tá a rí nínú Ramadan kò ní parẹ́ lára àwọn láéláé wọn náà wò wò nínú Ramadan bó ti ṣe máa bẹ̀rù pọ́lọ́ wọn bá ń rí ọ níbikíbi tó o bá wà eléyìí tí máa kọ dínà kọ́ lọ yọ jẹun eléyìí tí máa kọ dínà kọ́ lọ yọ ṣe wọn bá ní kọ́ ọmọ ṣe so bẹ́ẹ̀ náà lọ yẹ kọ́ sẹ́kù títí dẹ̀yìn Ramadan gbogbo ń tọ́lọ̀ wọn bá là gbọ́dọ̀ ṣe tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àgbọ́dọ̀ jìnnà sí kò sí àyè kan láyé téèyàn lè sá pamọ́ sí kò sí abẹ́ sánmà kan téèyàn lè forí pamọ́ sí tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ò ní rí yàn dábàá pé tẹ́mi bá ti gọ síbi bíbá ẹ̀ o ó dájú pé ọlọ́wọ́n bò ní rí mi ọlọ́wọ́n bò rí ọ ibikíbi tó bá wà ìgbà tó sì ti mọ̀ pé ọlọ́wọ́n bò rí ọ ó sì dán ọmọ ọmọ kó o tó hùwà tó fẹ́ hù ọmọ ìgbà tó bá sì tún hù ó rí ọ ọmọ kò síbi tá a fẹ́ sá pamọ́ sí fọlọ́ torí ẹ̀ àwọn àwa tí ọ̀dà tí ọ̀dà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnnà sí wọn ká gbìyànjú láti kóra wa níjànú ká lè bàjẹ́ ni tí ó ṣoríire jálẹ̀ wọn àṣàdédé sọ pé ká gba Ramadan àfi nítorí kí ẹ̀kọ́ tá a bá rí kọ́ nínú rẹ̀ kó lè bàa bá wa kalẹ̀ wọn àṣàdédé sọ pé ká má gba Ramadan àfi kó lè bàjẹ́ atúnisẹ fún wa tá a fi di pé a mọ́ nínú a mọ́ lòdì. èyí ti rí tóbi wá jẹ́ pé rọmọdọ́nà ọ̀tán táìtàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ti ń ṣe dáadáa tí wọ́n ti jìnnà sí pálapàla wọ́n sì tún ti ń dàgẹ̀rẹ̀ lọ sídìí ìbàjẹ́ lọ sídìí àìdá bí ìgbà tí èsì pa àwọn náà lájọ gba rọmọdọ́nà tán lánàá tó sì dáa bẹ́ẹ̀ kó o wá jẹ́ni tó ṣe é pé gbogbo àwọn ẹ̀kọ́ dáadáa tó kọ́ o ti fi hàn ápárá gbogbo àwọn dáadáa tó ṣe tó rí kójọ nu Ramadan wọ fúnra ara rẹ lọ tán padànù sọdá bẹ́ẹ̀ ṣé bó ti parọ́ tì tẹ́lẹ̀ nínú Ramadan ńgbà tó gbọ́ pé bíyẹn bá ń gba Ramadan àti tuntun parọ́ ó ń dara rẹ̀ ńlá dànù ni ọwọ́ anígbà tó ti gba Ramadan àmọ́ kó tún padà sí di rọ ni ṣé bí mùsùlùmí sì nìwọ mùsùlùmí ò sì gbọdọ̀ parọ́ àbí ń jò lọ bẹ́wù kó o ṣe ìsìláàmù lẹ̀ gbogbo ìgbà mùsùlùmí náà mùsùlùmí ọ gbọdọ parọ náà ni ìwọ bàbá oníjàmbá ṣebí fó dídí ìgbà tá a fi gba Ramadan òfijọ́ kan ṣe jàmbá èyí ti rí padà di jàmbá o bá ṣe jàmbá kò dájú pé ó rí jẹ sọmọ yìí pé ọ̀ràn yẹn ló jẹ́ eléyìí tó orí kójọ nínú Ramadan di nǹkan tí ò ní sí ń bẹ̀ máa oníṣìnà ńkọ́ jẹjẹ pé ṣìnà ni bí ṣe ń gbé dúdú ni wọ́n máa gbé pupa bí ṣe ń gbé gíga ni wọ́n gbé kúkúrú gbogbo orú àwọn eléyìí báyìí ṣebí ìwọ náà mọ̀ wípé nínú Ramadan gbogbo àwọn àwọ àgbèrè ìwà ìwà panṣágà yìí ló ti pàtì kí ló dé tí Ramadan náà tán táyì tán tó tó ń padà sí díẹ̀ láti ọjọ́ ọdún lẹ́lọ́mìn tí ẹ ti búkù tí ó búkù fáwọn aṣẹ́wó rẹ̀ pé ẹ máa padà bọ̀ oṣù mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ó ti lọ so káwọn tún padà sí di ìwà àbàjẹ́ àwọn pẹrẹwu ni o. a'udhu billahi minash shaitani rajim. ìwọ ń sìgá Ramadan náà lọ tán yìí báyìí má tún padà sí di sìgá mọ́ tí wọ́n máa wá fa èéfín sórí àfi bí wín tí wọ́n máa ṣèéfín ní múkúlàlà àfi bí salẹ́ńsà mọ́tò ó yẹ kó jáwọ́ níbẹ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bá kọ́ gbà tó túbà rẹ̀ ẹni tó ṣe pé òun tiẹ̀ bí fẹ́wọ́fẹ́wọ́ bí ó lé ní jìbìtì àfọwọ́rá gbogbo ẹ̀ ló fi ṣe wà rọmọdọ́nà ti tán má padà sí di ìwà àbàjẹ́ yìí má má padà sí di ìwà òfò yìí má torí ká tó bá fẹ́ sóríire àfi kó gbìyànjú láti rí wípé òun ṣiṣẹ́ àti ṣoríire ọ̀n bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe wípé àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ń hù ṣáájú kí Ramadan ó tó dé wọ́n ká mama ṣùgbọ́n gbogbo ẹni Ramadan gbàdánù lọ́wọ́ rẹ̀ kò yẹ ká tún padà sídìí rẹ̀ mọ́ ká má padà sídìí rẹ̀ mọ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run nítorí pé àmà ìgbà ògan ni kú ń bọ̀ àwọn rọmọbọ́nà jẹ́ ń di mùsùlùmí rọmọbọ́nà ti tán nígbà tí wọ́n bá wá sọ pé òtún sí lọ́n mọ́ àfitọ́ lọ́n bá tún sọ ọ̀dẹ̀ míì rọmọbọ́nà mi bá tún bọ́ ọ láyé ó tún padà sídìí pàǹsí lọ́n ìgbà wo wá lọ́lọ́run ọba ò lè pààyàn ìgbà wo lèèyàn ò lè filé ayé lẹ̀ nígbà tí èèyàn bá ti wá sọ pé Ramadan nìkan lòun àmọ́ sí lọ́n tó ṣé bọ́lá wọn bá tó ní Ramadan òun náà ló ní oṣù gbogbo wọ́n sọ nípa rẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní bi'sal qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni bú ni wọ́n àwọn atani àwọn tí ìsinú àfi lóṣù Ramadan ẹ wo mọ́sálásí ti kún fọ́fọ́fọ́ níwọ̀nba láwùjọ wa yìí nínú oṣù Ramadan a sọ pé níwọ̀nba torí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí láwùjọ tiwa orúkọ lásán ni wọ́n ìsìn wò rọmọdọ́nà ọmọ ti tẹ́tà ìta ni mọ́sálásí ọba fà kódà lèmọ́mù tún sọ pé abáwọn èèyàn dálẹ̀ yìí kí ló dé tá a rí wọn mọ́sálásí wọn ni àkéésí kí wọ́n dálẹ̀ kéésí kí wọ́n dálẹ̀ wọn ní rọmọdọ́nà ti kó rere lọ ni gbogbo rere ni rọmọdọ́nà ti kó lọ àwọn padà sí di àìdá báyìí ọlọ́mọ ti wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé awọ awọ bàjẹ́ awọ abọ́lẹ̀ agbìyànjú láti ṣe àmúlò àwọn dáadáa dáadáa eléyìí tá a rí kọ́ nínú Ramadan Ramadan ló tán àwọn siyam tó jẹ́ ti náfìlà ń sìn bẹ́ẹ̀ eléyìí tó yẹ kí mùsùlùmí ó mójútó gẹ́gẹ́ bí ká gba ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal Shawwal òun náà lóṣù tó máa ń tẹ̀lé Ramadan Ànábì sallallahu alayhi wa sallam ó ní man sama Ramadan. ثم أتبعه ستا من شوال كان كصوم الدهر النبي صلى الله عليه وسلم أني ní gbogbo رمضان tó bá بعد Ramadan lẹ́yìn رمضان يعني نص شوال gbàjọ́ mẹ́fà lẹ́yìn Ramadan ìyẹn nínú oṣù Shawwal ẹ̀san rẹ̀ ó dàbí tẹni tó ṣe pé gbogbo ọjọ́ ayé ló fi gbà ló fi ṣe sùyàm torí ẹ̀ eléyìí nínú tó yẹ kémi pẹ̀lú rẹ̀ ó mójútó ni pé Ramadan tán agbọ́dọ̀ túra alẹ̀ ká sọ̀rọ̀ alẹ̀ o á tún palẹ̀ mọ́ pé a fẹ́ gba mẹ́fà mẹ́fà tá a wá fẹ́ gbà lẹ́yìn rọmọdọ́nà ìké sára rọmọdọ́nà o ṣùgbọ́n ǹjẹ́ náfìlà torí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n tara rẹ̀ sánlẹ̀sán pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ń gba àṣìyà nítorí pé gbogbo dáadáa kan tá a bá ṣe ládàá mẹ́wàá ni téèyàn bá wá gba oṣù kan wọ́n dàbí ìgbà tó gba ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ni tó bá tún fi mẹ́fà kún tí gba ọgọ́ta ọjọ́ ni tó ẹjọ́ mélòó náà ni máa bẹ ní ọdún tó fi gbogbo ọdún gba asùyàmù tó bá ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ lọ́dún tó tẹ̀lé lọ́dún tó tẹ̀lé títí tó fi dìpọ̀ òfìlẹ̀ ayé lẹ̀ yọ̀dà gbogbo ọjọ́ ayé rẹ̀ ńkọ́ ló fi téèyàn bá lè gbà wọ́n tẹ̀lé ń tẹ̀lé yóò ti dáa púpọ̀ jù téèyàn ó fi jẹ́ pé ọwọ́ kan lèèyàn gbà tán kéèyàn lè bá mú nǹkan míì gbọ́ tọ́ téèyàn bá fẹ́ gba ọjọ́ mẹ́fà tá a wí báyìí yóò gbà pẹ̀lú àníyàn pé òun ṣe bẹ́ẹ̀ wá òkọ́sẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé òun ló ṣe wá lójú kòkòrò ká a rí ìmáàmù Malik rahimahullah nínú fíkò tiwọn àwọn sọ pé àwọn kórìíra ká gba ọjọ́ mẹ́fà yìí gẹ́gẹ́ bá ṣe kórìíra ká yan náfìlà lẹ́yìn sọ̀látùl jumu'a Imam Malik kórìíra ká yan náfìlà lẹ́yìn sọ̀látùl jumu'a ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ni wọ́n tún kórìíra ká gba ọjọ́ mẹ́fà nínú Shawwal kí ló dé wọ́n ní saddan lidhara'i' àwọn wí bẹ́ẹ̀ nítorí láti tilẹ̀kùn láti tilẹ̀kùn ọ̀nà àsìgbọ́ àsìgbọ́ wo ló wá lè ṣẹlẹ̀ wọ́n nítorí tẹ́ bá gbàjọ́ mẹ́fà nínú Shawwal ó ṣeé ṣe káwọn aláìmọ̀kan káwọn ó rò yí pé rọmọdọ́nù ò tíì pé o láì jẹ́ pé àtúgbàjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ ní táwọn ń sá fún nù táwọn. wọ́n ní bẹ́ẹ̀ náà ní tá a bá ní káyàn náfìlà ní mọ́ṣáláṣí lẹ́yìn sọ̀látùl jumu'a ó ṣeé ṣe káwọn kan gbọ́ yé pé lẹ́yìn sọ̀látùl jumu'a àfi ká tún ṣe sọ̀látù míì lẹ́yìn rẹ̀ ìní ó tó di pé a ti ṣe ní tí wọ́n ní ká ṣe lọ́jọ́ yìí wọ́n nítorí ìbẹ̀rù eléyìí làwọn ṣe kórìíra rẹ̀ ń táwọn ṣùgbọ́n àti mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam òun ló ṣàlàyé àwọn òfin wọ̀nyí fún wa ká gba mẹ́fà lẹ́yìn Ramadan òun ló sì tún fi hàn pé ẹni tí ó bá yan náfìlà lẹ́yìn jùmọ̀á kò burúkọ yan náfìlà rákà mẹ́rin tó tànàbí bá ti sọ̀rọ̀ àbùkátà láti tún máa pé ẹ à ń bẹ̀rù pé kìnnìkan lè ṣe kìnnìkan kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí délé àgbàjọ mẹ́fà yìí lẹ́yìn Ramadan a sì ẹni tó bá sì wù láti yan náfìlà lẹ́yìn jùmọ̀á yóò yan náfìlà rákà mẹ́rin tọ́ ẹni tí ó bá wá ń gba sítẹ̀mì ṣọ̀wàl tó bá ń gba sítẹ̀mì ṣọ̀wàl tó wá nípinnu pọ̀ ń fẹ́ gbà ní tẹ̀lé ń tẹ̀lé kò sí ní tó burú kó ẹ pọ́ gbàjọ́ júmọ̀ nínú àwọn ọjọ́ mẹ́fà yìí àbí kó tiẹ̀ jẹ́ pọ́ gba ọjọ́ accept nínú àwọn ọjọ́ mẹ́fà yìí nítorí pé kìí sàníyàn tiẹ̀ ní kó ń gbàjọ́ júmọ̀ àbí òun fẹ́ fi ọjọ́ accept ṣe àṣeyàn àníyàn tiẹ̀ ní kò ń fẹ́ gba mẹ́fà nínú Shawwal ọjọ́ yòówù ó lè bọ̀ sí a sì mọ̀ kánàbí sallallahu alayhi wa sallam ìgbà tó kọ̀ fún wa láti gba láti ṣe láti gba ọjọ́ júmọ̀ ní sọ́hún láti gba ọjọ́ accept ní sọ́hún níṣẹ́ ló kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ tó bá ṣe pé àwọn ọjọ́ yẹn lásán ni la fẹ́ dá ṣíṣe ọ̀ṣùyà àyàfi tó bá yẹ pé téèyàn bá gba ọjọ́ kan ṣáájú ọjọ́ júmọ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ọjọ́ júmọ̀ ànábì so eléyìí túmọ̀ sí wípé béèyàn fẹ́ gbọ́jọ́ ọjúmọ́ àná tó bá ti gbàjọ́ kan ṣáájú rẹ̀ kò burú bó sì fẹ́ gba ọjọ́ ọjúmọ́ tó bá ti gbàjọ́ kan lẹ́yìn rẹ̀ kò burú bẹ́ẹ̀ náà lọ́jọ́ accept wáyé o ọ̀rọ̀ tẹni tí sì ń gba sítẹ̀mì ṣọ̀wál kò rí bẹ́ẹ̀ lópin àti bá ti ń gbà ní tẹ̀lé ń tẹ̀lé lápèjúwe bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé ó fẹ́ gba aṣúra àbí tásúra àbí ó fẹ́ gbàjọ́ àràfà gbogbo àwọn eléyìí báyìí kò sí tó burú kọjá yìí pé tọ́jọ́ àràfà bá bọ́ sọ́jọ́ ọjọ́ máa kọ gbàá tí ọjọ́ aṣura bá bọ́ sọ́jọ́ accept kó gbà àbọ̀ bọ́ sọ́jọ́ jùmọ̀ kó gbà nítorí pé àníyàn tiẹ̀ ní pòun gba ọjọ́ àràfà àbọ̀ ń gbàjọ aṣura àbọ̀ ń gbàjọ tasuwa yàtọ̀ sẹ́ni tọ́ka màmá tọ́ka owó sùnsùn kó nínú jùmọ̀ òun fẹ́ gbà ọkà màmá owó sùnsùn kó nínú accept òun fẹ́ gbà so eléyìí la nabi sallallahu alayhi ló ń kọ́ fún wa nínú àwọn eh, àwọn siyam tó tún jẹ́ nawafil tó yẹ ká mójútó lẹ́yìn Ramadan jama'a òun náà ni sọ́ọ̀mù yọ̀ọ́mùl ithnain wa yọ̀ọ́mùl khamis ká máa gba ọjọ́ àtìní àti ọjọ́ alhamis nínú gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ á rí i pé ara wa nísìnyí ó ti bá ìkẹnuró ó ti bá sábà so ìmá jẹun léraléra bá ti ṣe máa jẹ tẹ́lẹ̀ ṣáájú Ramadan ó ní ọ̀bára mu ká lo àǹfààní ti bára mu kan ká fi máa ṣe àwọn anáfíà yìí lọ́pọ̀lọpọ̀ kó alhamis àti ọjọ́ àtìní wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè nípa sọ́ọ̀mù ọjọ́ àtìní ó ní ọjọ́ tí wọ́n bí mi nù ọjọ́ tí wọ́n bí mi nù ṣé àwa náà wà lè máa gba ọjọ́ tí wọ́n bí wa ká máa fi ṣe àṣìyá kálukú náà wo kàlẹ́ndà ọjọ́ tí wọ́n bí rárá o torí tó bá jẹ́ pọ́nà ni àwọn sọ̀hábà ni ọba kọ́kọ́ ṣe àwọn sọ̀hábà ò sì ṣe bẹ́ẹ̀ anabi tún sọ nínú àdéhìí mi ò ní tu'radu al على الله في هذين اليومين yawmayn wọ́n á máa ṣe àfihàn àwọn ẹsẹ́ tẹ́rúgbélé ayé ṣe wọ́n á máa ṣàfihàn wọn sọ́lọ̀ ní ọjọ́ àtìní àti ní ọjọ́ alhamis ó wá wu èmi pé gbogbo ìgbà táwọn mọ̀lẹ́kọ̀ bá ṣàfihàn sẹ́mi kí n jẹ́ni tó wà nínú pé mò ń kẹ́nu rósẹ̀sì fọlọ̀ ǹjẹ́ tó bá rí báwọn àjẹpẹ́ sábàbí nù tánàbí fi ń gbà nìyẹn káwọn náà máa gba ọjọ́ àtìní àtọjọ́ alhamis ó dáa púpọ̀ bùkátà wa pọ̀ níwájú ọlọ́njẹ́ máa gbogbo ẹni tó bá sì lè ṣe àwọn ìjọsìn báyìí tó wá parí rẹ̀ tó sọ fọlọ́n pé wọ́n lọ́n wo ìkẹnuró tí mo kẹnuró lónìí alhamis àbí lónìí alithinayi ọlọ́run ṣe nǹkan báyìí fún eléyìí ń bẹ nu atawassul ìfi nǹkan ṣàtẹ́gùn eléyìí tó bá ṣẹ̀rí àmọ́ ẹ dábàá náà gbìyànjú láti máa jẹ́rú àwọn àǹfààní báyìí bákan náà ká gba ọjọ́ àràfà àti aṣura àti tasuwa ó ń bẹ nínú àwọn náfìlà as-siyam tó yẹ ká mójútó bákan náà ẹ̀rí pé nínú Ramadan à ń ṣe qiyamul layl qiyamul layl òun náà ni sọ̀látù tarawih àbí sọ̀látù tahajjud ó lè jẹ́ pé a ṣe lẹ́yìn sọ̀látù ìṣá ká tó sùn ó sì lè jẹ́ pé lẹ́yìn ìgbà tá a sùn la jí ṣe so gbogbo àwọn sọ̀láwàtì à ń ṣe nínú Ramadan ó wúwo lára ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn náà faradà wọn ṣe kò sì pa wọn wọn ò kú nítorí ẹ̀ àwọn náà sì rámi pé àwọn roore nínú Ramadan oore yìí ọ̀gbọ́dọ̀ wá tán o pẹ̀lú títan Ramadan ẹjá tó máa jí lóru oore ńlá ń bẹnu kájí ṣe sọ láti lóru pàápàá jùlọ ní ìdákanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ní ìgbà tí olúwa ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé tí ó máa ṣèbéèrè pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún un ta ló fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ mi kí n foríjì àsìkò yìí wọ́n púpọ̀ ó yẹ kémi pẹ̀lú rẹ̀ ká gbìyànjú láti rí ká ń jí lásìkò yìí kódà kó ṣe sọ̀látùl wítìrì wa láàmà fi sígbà yìí kéèyàn sáré pé òun forí kanlẹ̀ fọ́lọ̀ nígbà yìí kéèyàn sì máa tọrọ tí máa ń fẹ́ lórí ayé àtàkìyàmà nígbà yìí báwo láti wá dásìkò náà mọ̀ tó bá ti kó àlùfáàtì àrí máa ń yọ bí aago márùn-ún ọkọ̀ dá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóòrùn sì ń wọ̀ níbi aago méje àsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yóò máa bẹ̀rẹ̀ láti bí aago méje àbọ̀ yóò máa bẹ̀rẹ̀ láti bí aago méje àbọ̀ òru tó irú àsìkò yìí báyìí òun náà làsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ wàá jí láti bí aago méje àbọ̀ òru sígbà tá àlùfáàjà rí ọyọ yẹn máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà máa forí kalẹ̀ fọlọ́ níbẹ̀ yẹn tó ti pé kọ̀ rọrùn láti máa jí ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́n bá bá fi rọ̀ lọ́rùn òrìńlá ni oore ńlá ni àsìkò tó lọ́wọ́ sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé tí wọ́n máa béèrè ta tọrọ nǹkan kankan fún ta lẹni tí ń wá nǹkan kankan ṣe fún tó láti jẹ́ náà sàǹfààní nínú eléyìí báyìí jama àwọn àwà pálapàla àwọn àwà àwọn àwà rádaràda eléyìí tó ṣe ń hù ṣáájú kí rọmọdán tó dé ẹ jẹ́ apá wọn ti pátápátá lẹ́yìn rọmọdán nítorí àmì pọ́lọ̀ǹgbà rọ̀mọ̀dọ́nà rẹ̀ òun náà ni kọ́ ọ dáa ju bó ti ṣe wà lọ ṣáájú kí rọ̀mọ̀dọ́nà ò tó dé lẹ́yìn rọ̀mọ̀dọ́nà. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fun ọlọ́run ọ̀rọ̀ náà ni ati gbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wà níwájú wa níbí báyìí wọ́n béèrè pé nígbà tẹ́ mẹ́nu bá fún wa nípa sítọ́tù sawal wípé ká gba mẹ́fà lẹ́yìn sọ́mọ rọ̀mọ̀dọ́n wá ní báwo wa la ṣe pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ṣe nǹkan oṣù nínú rọ̀mọ̀dọ́n ṣé mẹ́fà yẹn ni wọ́n kọ́kọ́ gbà náà ni àbí mẹ́fà títí yẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn tọ́lọ́ ọba sọ nínú ayé alukuran kó ń bù wọn ní síyàmù náà rọmọdún kan san padà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá a rí ọ̀yá ẹni ó wà lórí ìrìn àjò sáwọn náà lè láǹfààní láti kọ́kọ́ gba sítátù sàwà nítorí pé sàwà lò ní padà wá mọ́ wọ́n sì lè san rọmọdún nínú oṣù míì sáwọn náà láǹfààní àti. Eh, alhamdulilayi gbogbo ẹni tó bá ti jẹ gbèsè rọmọdún gbèsè ní ọkọ̀ọ̀kọ̀ san padà náà kó tó di pọ̀ gbàá ìjọ mẹ́fà nínú oṣù Shawwal nítorí pé ẹni tó jẹ gbèsè ọ̀ranyàn kì í yan náfìlà. alihamudulilayi rabil alamin ọ̀rọ̀ lágbọ́n yẹn ẹ̀yin yà yà wálé àti ẹ̀yin àǹtí wa àti ẹ̀yin àbúrò wa lóbìnrin ẹni bá jẹ gbèsè nǹkan oṣù yóò kọ́ san mẹ́fà yẹn náà àbí yóò kọ́ san èyí tó bá jẹ ní gbèsè yẹn yóò san mẹ́fà àti inú síta tó sàn wá kọ́ ní ìrọ̀rùn fún yín láti lè bá sí kọ́lọ́mọdún ẹnì kọ̀ọ̀kan wá ládá ibà ìní àdúró sí nítorí àsìkò wa àbí ọlọ́run bá kí ó dáhùn kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ́dọ́n kọ́ ló ń jẹ́ àṣẹ láyé àti láàyè wa lórí dáadáa kọ́ ló ń sì jẹ́ kí a rí àǹfààní ọlọ́pọ̀lọpọ̀ jẹ́ bíbẹ̀ dákun abẹ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó ga jù àtàwọn ìròyìn rẹ̀ tó dáa jù abẹ kó dákun kọ́ mọ̀ra gbògbìyànjú aláre nínú rọ̀mọ́dọ́n ibi bá ní àdúró sí ẹjá pàdé àwọn olùmọ̀ wa ní àsìkò míì wabarakatuh.